اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمني ما لا أعلم وانفعني بما أعلم وزد وزدني علما اللهم اشفي لي خطيئاتي وجهلي وإسرافي في الامر وما أنت أعلم به مني اللهم اشفي لي جدي وهمي وعمدي وخطئي وكل ذلك عندي اللهم اكفي لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر يا رب الجلال والإكرام ثم أما بعد أيها المستمعون السلام عليكم ورحمة الله وبركاته بإذن الله تعالى وحوله pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run àti ìrànlọ́wọ́ ẹ̀ ilé ìtún ni ètò wa halkọ́tù sọ̀rẹ̀ tí a ń gbé yẹ̀wò lọ́wọ́lọ́wọ́ tíra kàtà nà sí ìyá àti àlàyé síra ìyáàtò sọ́ọ̀lẹ́yìn tí síra náà ìyáàtò sọ́ọ̀lẹ́yìn ní kàlá nìfẹ́jì nílé mọ̀lùsàrí ìrìn náà ní àbìlì bàbàríyà يحيى بن الشرف النووي لجان وعوينا لبعض قول التجديد ọ̀rọ̀ ìtìsíwájú àwọn mọ̀hákìkù tí a máa those who does the critical editing of the text of that book. Mahmoud ibn al-Jamil, Khalid ibn Muhammad ibn Osman. Nínú ọkọ̀ tí máa ń rí bàbá dé olùbìdán tí ń sọ̀rọ̀ nípa iṣẹ́ tí Sheikh Nasiruddin Al-Albani rahimahullah rahmatan wa ṣe lórí Riyadus Salihin. ìdìbà nínú àwọn iṣẹ́ tí bàbá ṣe wọ́n ní wọ́n ṣe sàkíríjì àhádé àbíṣàlàyé ẹ̀ lórí ìyàn tó mú wa lọ sí ibà àmàtí tàtàkó wà ní ìsìnkìrọ̀ àti sàkíríjì àhádé ó tó mú wa níbi àwọn àwọn onírúlà náà ibi ń pín sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tí a ń ṣàlàyé lọ́wọ́ ní sàkíríjì àtìsọ tahqiq lè ìbárí ìsìbátìlẹ̀ hákì káfídí òdòdó múlẹ̀ àtàwọn àlàyé tó wà ń bẹ lónìí èyí àwọn ìgbéyàwó ní tahqiq al-kitab tahqiq al-kitab editing of text tahqiq al-kitab tàbí tahqiq al-kutub critical editing of them ìwé kan á rí wọ́n lẹ́nìkan ló kọ àwọn fẹ́ẹ̀sì wá bí ìjìnlẹ̀ lórí ìwé òun àwọn tá a lọ́ẹ̀ ṣe yẹn bàbá tí ń sàlàyé ọ̀rẹ́ yóò yìí wá ń ṣe ọlọ́ lákọ̀ọ́kọ́ àìsọ pé kí ní jẹ́ tàkíkù lè kútù awìlì kìtà kí làhùn masahih huwa amalun ilmiyun عمل علمي يقصد به إخراج النفس التراثي التراثي المخطوط أو المطبوع القديم إخراجا صحيحا أقرب ما يكون إلى الصورة التي أرادها مؤلفه مع توفيق نفسه وضبطه وشرح قوامده وتنبيه على ما وقع فيه من أخطاء أو تحريف أو سقط إنما أفعل ذلك لتحقيق عمل علمي. tahqiq amalun ilmiju scholarly work tàbí an endeavour that is scholarly in nature iṣẹ́ kan ni ṣùgbọ́n ṣẹ́yẹn jẹ́ iṣẹ́ ìmọ̀ iṣẹ́ iṣẹ́ kìíní ìmọ̀ kìí ṣiṣẹ́ irú wá òkèrè wá iṣẹ́ ẹ̀mọ̀ ni kí gbọ́rọ̀ pé wọ́n á lọ lè ké òun jáde ti dáyé èmi náà ṣe dáadé mo ṣe sámẹ́wì mo fẹ́ lọ jókòó tì rárá ìmọ̀ kan ni èyí tó ṣe pé yóò sọdù bí i níta àgbàlérò pẹ̀lú iṣẹ́ yẹn tàbí kí ni àfisùn ẹni tó fẹ́ ṣiṣẹ́ yẹn kíláàsì báyìí what is the aim of that endeavor Hmm? wọ́n ní ìkọ́jú nẹ́sì tùrọ́sí hmm? producing a reliable edition of a heritage text láti lè mú jáde hmm? ìwé ìgbàlèpèdíwé tàbí iṣẹ́ òǹkọ̀wé òǹkọ̀wé tó jẹ́ àṣẹ́kùbọ̀ fún wa pàálímọ̀ débá heritage náà pè bẹ́ẹ̀ legacy ìdájẹ́ pàálímọ̀ débá pàálímọ̀ tọ́ka sí gẹ́gẹ́ bí alkùránù lè kẹrin ní ìsìn ó ṣẹ́kù fáwa mùsùlùmí heritage wa ni àṣẹ́kùbọ̀ wa ni ìpàálímọ̀ tọ́ka sí ni tàbí padà sí díẹ̀ wà á kádàlẹ̀ hadith ṣùgbọ́n jẹ́ ti pọ̀ lórí èèyàn bẹ́ẹ̀ náà ni iṣẹ́ kọ̀wé kan tó ṣe ìwádìí jìnlẹ̀ ẹ́ alìmọ̀túùtú áó alìmọ̀túbúrú olè kọ̀dé iṣẹ́ yẹn ó lè jẹ́ èyí tí wọn ò tí tẹ̀ rárá wọn ò tí tẹ̀ ó là ń pè ní mahtut mahtut kọ́tù tààkọ́ tààbọ̀wọ́kọ́ àwọ́ tàbí alìmọ̀tòbóró alẹ́kọ̀dìm tàbí wọ́n ti ẹ̀sí tẹ̀ jáde ṣùgbọ́n ti pẹ́ tí wọ́n ti tẹ̀ tí wọ́n sọ pé wọ́n tẹ̀wé yẹn jáde ní 1890 ẹ̀gẹ́dẹ̀ tí wọ́n ní wọ́n tẹ̀lé ìwé jáde ní 1920 wọ́n tẹ̀wé yẹn jáde ní 1940 wọ́n tẹ̀lé ìwé yẹn jáde ní 1960 ṣẹ̀kó ti pẹ́ kìí ṣiṣẹ́ tó ṣẹ̀ kìí ṣe sọ́dọ̀ àdíkan kìí ṣiṣẹ́ tuntun tó ṣẹ̀ jáde èèyàn wá fẹ́ ṣe àgbéyẹ̀wò ẹ̀ ìkìrọ́jà sọ̀híhan يقصد به إخراج النفس التراث المخطوط أو المطبوع لقديم ìkọ̀rọ̀jà ń sọ ìhàn kòròkòdé ètò fẹ́ mú jáde ètò lálàáfíà akọrọba mẹ́yà kóòlò ìlà sóòrọ̀ tìlà tí àrọ́dà ha mọ̀ àlífò tí ó súnmọ́ bí ẹni tó kọ ìwé yẹn gangan tó gbà that means something approximately close as much as possible to the form intended by the author. À ń sọ èdè díẹ̀ díẹ̀ nígbà àwọn kan sọ pé Yorùbá àwọn yìí ti kejì. Tí wọ́n sì ti ń sọ lárúbáwá Yorùbá eré pè lè gbè torí pé lárúbáwá ti èdè ìjìnlẹ̀ ni. Ọlọ́run tó ṣe àlọ́wà. Ẹni tó kọ̀wé òun lákọ̀ọ́kọ́. Ẹ jẹ́ máa bọ́rọ̀ ìlọ̀ ṣáàlá yóò padà yé wa tí ó fi jẹ́ pé sábà wá gbéwé òun jáde nípa nǹkan náà wé yẹn òun ló súnmọ́ jù lọ sí nǹkan tẹ́ tó kọ́ gbà lérò pé tó kọ́ tó fẹ́ kọ́ náà nù. má a tàwọn fi ìkì sí í wà dọ́pì í nípa sọ iṣẹ́ kan ni o tó kó sínú tàwọn fi ìkì sí í àwọn ọ̀rọ̀ tí ń bẹ nínú tí àwọn afẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ á fìdí ẹ̀ múlẹ̀ pé bó ṣe wà nù authenticating the text he has to authenticate it wadopti we establish its correct reading bó ṣe yẹ ká kàn gangan àmì tó wà ń bẹ torí pé kéwù ó máa ń ṣẹlẹ̀ fún àpẹẹrẹ ń sìn akọ àkùnjẹ́ ìfẹ́ẹ̀fẹ́ èrè mú wá káà àti bá ṣàgbéjì ó wà sórí ní kátàbà ẹni tó kọ̀wé yẹn ṣe kátàbà ló gbà lérò àbí iṣẹ́ fẹ́ ṣe nìyẹn o ṣe kátàbà ló gbà lérò ní àbí ẹ hadith Muhammad yúrọ̀

bẹ́ẹ̀ náà lórúkọ orúkọ oríṣiríṣi ló wà wọ́n lè kọ mahmoud ṣé mahmoud gangan ni àbí muhammad ṣé kìí ṣe tasif tàbí tahrif ṣé è ṣe pé ẹnìyàn ṣàṣìṣe tó fi wá òṣìwájú mẹ́m tó fi di mahmoud mo kò ní tó pè ní tàbí nọ́ọ̀sì wàdọ́pì tèmi tú sí èkó sí authenticating the test establishing the correct reading ó máa ń ṣẹlẹ̀ tábà ń ka tíra àwọn tíra ṣẹ́rì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ìmọ̀ ní wọ́n lè sọ pé bìkíní kan wọ́n sọ pé wọ́n á sọ pé irú àwọn tà fún àpẹẹrẹ iwájú màá ti fẹ́ ṣàlàyé pọ̀tẹ́já mọ́ báyìí náà àwọn àràfí kan wà tá ní lẹ́tà lédè òyìnbó the both family wọ́n jọ bí ọkọ̀ ojú omi báyìí àwọn ni bá pa fa bá fa fa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n kì í kán mọ́ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ṣe kí ni wọ́n yìí kán mọ́ sí tí a bá kọ tírà wọ́n kàn kọ́ náà ni yóò yà bí ọkọ̀ ojú omi ṣé bá ni wọ́n gbà lérò tó lọ́mọ ń sálẹ̀ àbí tam tó lọ́mọ méjì àbí sam tó lọ́mọ mẹ́ta àwọn apá kan náà àwọn tí wọ́n kà lẹ́kùn bá tàṣà jímú ákàrímú wọ́n lálàyé yẹn ni wọ́n ń ṣe ha póríṣiríṣi ha kàrímú ha mẹ́rúwá àléfù bá tàṣà jímú ákàrímú mẹ́rúwá dálísálẹ̀ ránṣìírán sí mẹ́rúwá ní mẹ́rúwá títí tó fi wá débi tọ́mù sọlí àbí ibu ti gbàgbé kíni kámúlásà tọ́mù sọlí tọ́mù sọlí ibu ti gbàgbé ìbẹ̀yẹn lọ́kọ́ kíni ẹ̀ ti lọ dáadáa ṣùgbọ́n wọ́n ní wọ́n ń sàlàyé gbogbo lẹ́nu bàbá kan ni wọ́n ń ṣe tẹ̀fsìrì lọ́wọ́ wọ́n wá ní èdè yẹn èdè fúlàní wọ́n tẹ̀ ń tún jọ́nà <laughs> ó parí àgán bàkó òfin kọ́ ló bẹ̀rẹ̀ àbí bàkó kí ni wọ́n bàkó òfin lálàyé ni wọ́n fi ń ṣe tàkík wọ́n fi ń ṣe kí ni tàkík tó ló jẹ́ pé bàbá ń ka síra jẹ́ tí wọ́n kàn kán lẹ̀ tí mo sọ pé káta bàlẹ̀ kan ṣe kú ti bà ní wọ́n sọ bí fátíhì káf wà báà wàtá bífàtì yìí ká wàtá wàbá pé kátàbà ni ìmí wọ́n sọ pé bìdọ́mì ká wàkásìrì pa wàkọ́tù ìbá torí pé wọ́n ti mọ̀ yí pé kò sọ́nà tó yìí ò lè gbà ká tó bá sì ti kà lọ́nà kan ìtumọ̀ ọ̀tọ̀ ni ó mú wá èyàn ṣe dọ́pù ẹ̀ nígbàgbọ́ kìíní mi kí sọ pọlọ ẹlẹ́òfíṣẹ́ ó kà ronú òun wàṣáríhù gọ̀wọ̀ mídìí lẹ́yìn náà ó ń pọ̀ ó tún wá ṣe àlàyé àwọn tó fẹ́ rújú tàbí tó fẹ́ kojú pamọ́ explanation of obscure passages ó ṣàlàyé hmm? wàtẹ̀ndíhù àìlànà wákọ̀ àti ìhì àti pípé àkíyèsí wa drawing attention pípé àkíyèsí sí èyí tó ṣẹlẹ̀ sí nǹkan yẹn tí wọ́n ti kọ tẹ́lẹ̀ min àtọ̀ in nínú àwọn táwọn ìbò ń pè ní ẹ̀rọ àwọn àṣìṣe mo gbàgbé mi ò mú tírà kan wá tírà tí mo ń rí bá àti ẹgbẹ́ ń pè ní tó gbajúmọ̀ sí uh, eh, eh, alimufti alimustafti ibn sọlá wọ́n gbajúmọ̀ sí bẹ̀rẹ̀ tí àwọn àbá tó ṣe tàkíkì ẹ̀ wà láì ó mú àwọn àpẹẹrẹ kan wá tó bà mí lẹ́rù ọ̀tọ̀ ní ibn sọ ọ̀tọ̀ ní táwọn tó fún ìsìn sí ìtumọ̀ jìnnà kò tí bára àbá ló lọ jìnnà ó wá ń sọ̀rọ̀ nípa ẹni tó ṣe àyìn tó ṣe critical edit ó ní ọ̀wọ̀n òmọ́ṣẹ́ tàkíkì tó ṣe tààrírù tàkíkì wẹ́dìtì wo ló wá ṣe tíro àwọn olè ti wọ́ àwọn kan sì ti ra sí àtóńtọ̀ ń ṣe kí wọ́n ti kà á wọ́n ti sọnù pẹ̀lú kí wọ́n kà kì í ṣètúnbẹ̀ sọ́gbọ́rọ̀ yìí lọ bẹ́ẹ̀ yóò wá bí àkíyèsí alàmọ́ wọ́kọ̀ àkíyìí nínú tíra yìí èyí tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn àṣìṣe errors أو تحريف distortion àwọn ètò ti yí padà tahrif tahrif authority tàbí omission ètò wọn tó wà ń bẹ ṣùgbọ́n tí a ti yọ fún tàbújábọ́ tí ò sí ń bẹ àwọn nǹkan tí tó ti lè ṣẹlẹ̀ nínú tíràtẹ́lì yẹn kọ bóyá ó kọ níbi 800 years ago tàbí 700 years ago or 1000 years ago ẹgbẹ̀rún ọdún sẹ́yìn àwọn tí a wà dáadáa tí wọ́n ti kọ lẹ́gbẹ̀rún ọdún sẹ́yìn tó jẹ́ kíráìsì mi ò sọ àwọn ìwé ìtàwọn ilé ìgbòho mo ń sọ ti ṣẹ̀rí àwọn tí a ti wa tùrọ́ọ̀sù ti wa our own heritage in Islam àwọn àṣẹ́kùbọ̀ wa tá a lè máa tọ́ka sí olèmí ń ṣàlàyé o tí àfáwọn àfáà tó lọ ti kọ́ ẹ̀rákùn tí ó dàgbà àfáà wá ní ìtìsọ́rọ̀ ní ti eréfè sáàdìkì ní concise definition tàbí ká sọ pé bí ìbárasin ọ̀kọ̀rọ̀ lọ́nà míì pẹ̀lú èdè míì a lè sọ pé tahqiqul kitab critical editing of a text or text méjèèjì ló wọ́yé wá jámọ́ olùnúsáàkìlì kìtàb eléyìí mú àlàyé rẹ̀ wá lọ́nà bí wọ́n ṣe máa ń ṣe gangan kí ni mo pé jámọ́ olùnúsáàkìlì kìtàb nuskọtun nuskọ kọpì káwọn àwọn oríṣiríṣi tírà yẹn collection or the process of collecting the available copies of the work. Fún àpẹẹrẹ bóyá àfá àkànkọ̀ díra, irú fàwákì ìsáàkìtọ̀ ń sì, àlùfàwá ìhú àsáàkìtọ̀. Jámú ọ́n wàtàrí tí ìbọn ẹn tó kó díra ẹjọ́ kìí sóò ló kọ jámú ọ́n àwọn kan ti kọ nǹkan kalẹ̀ àwọn kan kò jọ ni. Wàtàrí tí ìbọn wọ́n wá tó ó ní bàbá wa Sheikh Adam àlè Ìlọrin kìí ṣe pé bàbá ló kọ àwọn orin yẹn kìí ṣe orin bàbá Adam akálàṣe bàbá tiẹ̀ ti kọ́ ọkọ̀ àwọn tó lórin sí èyí tí Ahmad Bello kọ èyí tí Túrúkàyá tó kọ gbogbo ẹ̀ ṣùgbọ́n àwọn ni wọ́n lọ mú ní àwọn ibi tó wà tí wọ́n kó wá tí wọ́n sì tó bí wọ́n ṣe tó yìí tí ẹ̀ bá rẹ̀ ṣe tàkíkù tíra bàbá Adam èyí ò kọ́kọ́ wà lọ ǹjẹ́ èyí tí bàbá fọwọ́ ara ẹ̀ kọ́kọ́ ta lè rí àwọn èyí tí wọ́n kọ́kọ́ tẹ̀ jáde tí bàbá fún wọn pé àwọn ṣe bí o ti mọ ẹ̀mọ́ àwọn yẹn ti pẹ́ bàbá wọn tó pín tẹ̀ ó ń dà àwà tó wá gbogbo alọ́ra kiri nínú gbá oríṣiríṣi àwọn owó ló ti ṣe ìbáwọn ní àkójọ pé omi pàápàá yìí sọ wípé jámù onúsáhìlì kùtù àkìtà á kó àwọn ẹjọ́ ìwé ìjọ wà mú kọ ọbẹ̀ láti collating them a mọ̀ wá káàkiri á wà kó wọn jọ sójú kan ọ̀tọ̀ ni data collection ọ̀tọ̀ ni data collation jámù ohun mùkọ́ bàlá tó náà ṣe mùkọ́ bàlá that is an eh, interview àbílẹ̀ náà ti sí mùkọ́ bàlá ẹjọ́ ń ọ̀rọ̀ ó ti sí èmi náà ti jọ àwàrùn àwọn ìwé tó ẹ lè gádà data ó wá kú collation of data mẹ̀lẹ́sì náà pé eléyìí kò bá mu fún àpẹẹrẹ ń sin ẹnìkan wá sí kààrẹ̀ mo fẹ́ kó yí wa díẹ̀ wọ́n wá ní kí á lọ gbogbo bí kí á ti ń dín àkàrà tà ní kààrẹ̀ èèyàn ọgbọ̀n ni wọ́n ní kó lọ kọ àwọn tó dín àkàrà aago ni wọ́n ma ń dé láti bẹ̀rẹ̀ àkàrà dídín aago mélòó ni wọ́n ma ń kó di àkàrà wọ́n kálukú ní wọ́n sì yóò lọ ṣe wọ́n àwà gádà rẹ̀ collection of data wọ́n lọ collect wọ́n á gba gbogbo ọ̀rọ̀ ẹnìkan sọ pé ìyá alákàrà kí lórúkọ àdírẹ́sì bí ṣéèkì ṣé ẹni ni wọ́n lò bí àbí ẹni kí nílẹ̀ pa kí ni wọ́n máa ń lò nílẹ̀ pa ṣéèkì bàbá àná kí ni wọ́n máa ń lò nílẹ̀ pa irú ẹ̀kùn sí na stroke ẹni ẹlí lí ẹ̀hẹ̀n wọ́n ní ẹlí stroke 11 kìíní kan ilẹ̀ pa sí alákàrà kan wà ń bẹ̀ aago mẹ́rin àárọ̀ ní máa jí dédé àkàrà fọ́ ilẹ̀ yóò kúrò ní aago mẹ́sàn àárọ̀ yóò tún padà wá dín àkàrà láago mọ́kànlá ọ̀sán yóò kó mẹ́ láago méjì yóò tún padà wá láago márùn-ún rọ̀lẹ́ yóò kó mẹ́ láago mẹ́wàá alẹ́ ẹnìkan kọ́ bá wọn aago mẹ́rin àbọ̀ àárọ̀ n'i ma bẹ̀rẹ̀ àkàrà yóò kú ń bẹ̀ ní ààbò mẹ́fà yóò ṣẹgẹ́tẹ̀ bàtà wọ́n wò ẹ́rìfẹ́ ni àkọ́kọ́ sọ pé ààbò mẹ́rin ò láàbò mẹ́rin àbọ̀ àwà mọ́ owó gbogbo àwọn tó wá lọ́nà ọgbọ̀n méjìdínlọ́gbọ̀n sọ pé ààbò mẹ́rin ni àwọn méjì péré ló kọ ààbò mẹ́rin àbọ̀ ayọ̀ àwọn sọ́tọ̀ tó ti yàtọ̀ síta àwọn yòókù nù ọ̀rọ̀ wọn ti wà ṣáàbù <laughs> ìdánpè ní collation ni mo ṣàlàyé o a kọ̀lẹ́tì ẹ̀yẹ pé a gba gbogbo ẹ̀ àwa ń ṣe kí ni àwa ń fi wọn wọra wọn láti wo pé àwọn òun ló bára mu a sọ̀rọ̀ wọn dàrú wàkìyàrù asọ́hìl alfáàbìhà àti ṣíṣẹ́ṣà èyí tó lálàáfíà jù nínú kíkà rẹ̀ selecting the most accurate reading ọ̀rọ̀ bàbá ní bá ní ló mú adébí kí wọ́n ló ṣe tààkìkiri àdìsọ́ lè ní o kẹmọṣẹ́ tí ó ṣe mastutọ́pù sí ní àmọ́ ìjọ yọ̀kan lọ́gbà ní ìtẹ́bá lọ láìbírì ní damascus ẹlẹ́bàmẹ́ bẹ́ẹ̀tún lọ egypt ẹ̀bà ń káyọ̀ ẹlẹ́ lọ sí morocco ó ní ti morocco gan ṣáàkì sí egypt ṣe páwọn university <laughs> wọ́n lè ń kọ́ àwọn kan lè sọ pé ẹ̀rí ẹ̀rí maktut tó ṣáájú ìtẹ́lẹ̀ olówó akidamu yẹn tó ń níbi alẹ́ gbọ́dọ̀gbọ́dọ̀ yẹn wa so wọ́n wà wọ́n ní àbáwọn ń ṣàlàyé máa azuwi anagun ẹni tó sọ̀rọ̀ yẹn alakọ́ ìlú yẹn in tí wọ́n sọ yẹn alimankul eléyìí ara nǹkan tá ń sọ nìyẹn kọ́tọ̀ mẹ̀tìbáyìn lélẹ̀ nìyẹn alimankul in tí wọ́n sọ yẹn azú rẹ̀ ìlàkọ̀ ilẹ̀ a wà dá padà sọ́dọ̀ ẹni tó sọ pé tó sọ gangan mo ti ṣàlàyé díẹ̀ bẹ́ẹ̀ nígbà tí mo ń sọ̀rọ̀ nípa takhrij al-hadith المشكل أي الذي فيه مشكلة àti àlàyé àwọn ibi tí ó ní ìṣòro torí nígbà míì wọ́n èrí mi ìyànjú wọ́n gbà tí wọ́n ogbò tíra ọ̀tọ̀ọ̀tọ̀ ní tí gbogbo kálukú kọ wọ́n tún lọ wo matut ó ti parẹ́ torí a máa ṣe ṣe bẹ́ẹ̀ gbà míì ẹ̀fẹ́ nínú ètí ẹni ẹ̀fọ́wà rẹ̀ kọ ọ̀rọ̀ yẹn ó ti parẹ́ ẹwà èyí tí wọ́n tẹ́ kọ́kọ́ tẹ̀ jáde dà èyí tí wọ́n tẹ̀ tẹ̀lé èyí tí wọ́n tún tẹ̀ tẹ̀lé ó tún yàtọ̀ síra wọn sọ̀rọ̀ táwọn àfẹ́ onípa tàkíkì ó ṣe fún wọn àkó wa kíní kan edition wọ́n kọ pé báyìí wọ́n ṣe kọ́ ilé báyìí wọ́n ṣe kọ́ iṣẹ́ kan tún nìyẹn lọ́dọ̀ àwọn àfà láti tún wo síyá ọ̀rọ̀ tí ń bá bọ̀ ma ó wà akọ̀rọ̀bì ìlà sọ̀hìn èwo ló súnmọ́ kó lálàáfíà jù táwọn èèyàn kọ̀ yìí iṣẹ́ mi ìtúnà wọ́n tún lọ wo àwọn tíra mi táwọn èèyàn ti sọ̀rọ̀ máa mú àpẹẹrẹ tíra ẹyọ kan wá o ni tíra tá ń pè ní Imam ahmed bin Hanbal tó kọ Sharh Imam Ahmad bin rahimahullah ó máa ń sọ̀rọ̀ tí a yẹn nínú àwọn tí a rẹ̀ a máa kó tí ọ̀rọ̀ láti inú ẹ̀ gẹ́mi sẹ́rì imam ambel tó rí tí rí so àwọn afá wá ní tíra yẹn makud kí ni mo pè the, book is lost ó ti sọnù kó mọ́ jẹ́ pé ń gbà tátà àwọn ọ̀nà kan ẹ́ mongoose yẹn tí wọ́n wọ Damascus nígbà yẹn tí wọ́n lọ rú tíra nínú odò Tigris tí wọ́n fi ṣe bíríjì kọjá fẹ́ṣin wọn tí gbogbo odò di kíni tó di pupa látara tàdá wọ́n fi hàn tí àtúyọ sílẹ̀ wọ́n lọ ń dá tí àsómi láìbírí jẹ́ báwọn yẹn àpà ní wọ́n ò ní dèdè wọn àfìgbìlá epo tí àtúntì lọ báwọn àbó wà lára ẹni ẹ̀fọn tó ṣẹlẹ̀ ẹni táà ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ tọ́rọ̀ fi ya adéwu táà ń sọ sheikh Nasiruddin Al-Albani àwọn ló wá padà rí tí à ń gangan nínú library Damascus bọ́lọ̀ ń ṣe fún wọn rí ni pé wọ́n ka gbogbo tí àtúwà ní library yẹn tán láti bẹ̀rẹ̀ dópin ṣùgbọ́n jọ́ bí wọ́n ka tí àyẹn kèé ṣèròǹgbà wọn nípa àwọn fẹ́ ka gbogbo tí à library iṣẹ́ kan ni a fún wọn a ṣe gúnnù bá pé musnad imam ahmed rahimahullah rahmatan wasi'a àwọn kan sọ pé àsáwọ̀ ti wọ́ pé iṣẹ́ yẹn iṣẹ́ṣẹ́ imam ahmed mọ́ wọ́n ti fi kún bàbá bí wá sí wọ́n ní aládìsí o wọ́n ló lè ṣe irú iṣẹ́ yìí o bí bàbá ṣe bẹ̀rẹ̀ nìyẹn ó kọ́ àwọn àwọn màtútọ́ ti káàkiri lẹ́nu tó wá wá àwọn matbuat àwọn tí wọ́n ti print àwọn ètò jẹ́ manuscript tí wọ́n fọwọ́ kọ torí pé láyé tẹ́lẹ̀ kò sí printing press wọ́n máa da tíà ni tẹ́ bá fẹ́ lọ ra tíra nígbà náà gbogbo àwọn ayé máa ń kọ́ rí yẹn kálẹ̀lẹ̀ fẹ́ ra tíà ibi ilé mọ́sábà tí wọ́n ti ń ta tíà àwọn kan ti jókòó síbẹ̀ iṣẹ́ tí ni wọ́n máa dá tí wọ́n á ní sí àwọn olùfẹ́ra sọ ẹgbàárí wọ́n jókòó wọ́n mọ̀ bọ̀ dá àwọn gan ti fẹ́ẹ̀ ha sórí tán tara fẹ́rẹ́fẹ́ wọ́n bá ti wá fọwọ́ kọ́ tán wọ́n gbé fún wọn tí àyẹ̀ máa lọ lẹ́nu ọ̀ríjìnà wà ńlẹ̀ so bàbá wa ń wá àwọn kìíní yẹn kiri bí bàbá ṣe wá ń ka ó wá ń wá àwọn tó yá sábà débi ìtàn wọn pé a sọ̀rọ̀ yẹn lẹ́kùnrẹ́rẹ́ bí bàbá ṣe ń wá àwọn àfikún tí wọ́n ló wà ń bẹ́ẹ̀ kò rí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ gbajúmọ̀ tó wá ṣe wàhálà títí títí tí wọ́n fi wá ka tí àtàn wọ́n ka gbogbo tí àtàn wọ́n á ní èwo ló tún kù wọ́n ní ẹ lọ sí rúùmù yẹn pé àwọn tí àtó ti já àwọn ò mọbi tó ju wọ́n ṣáàwùjọ ẹmọ̀bí ilé tí ó tẹ̀gbọ́n ń dáká ìdátúlẹ̀ bàbá wa mú ló ẹyọ kọ̀ọ̀kan tó bá ti wá kàyọ́ àti à tí àtó ń kà níjó ní tóun ò rí page 13 to 17 pé thirteen to seventeen rẹ̀ rí ìgbàgbó lọ mú sí àyẹ̀ yóò lọ fi thirteen to seventeen tó ti já yẹn yóò fi sílẹ̀. ó tí àtọ́ ń ká lọ́njẹ́ oní ti pèsè twenty one hundred and seventy seven tó ń rí péjì ní yóò lọ fi tó ṣe ka gbogbo tí à ń dánu àti tó ti já ó wá tuntun ibẹ̀ ló ti wá rí sí àìsàn amadu nambali sẹ́rí ṣùgbọ́n ìjọba Saudi fún wọn ní àwọ́ọ̀tù nítorí nǹkan ẹ̀kọ́ wọ́n fún wọn ní international award wọ́n wá ṣẹ̀ wá ṣe nípa ń pè ní olórúkọ kan bá mọ́ ń pè ní library kìí ṣe reference téèyàn máa ti ń wo àwọn ìwé ń jọun ẹ̀yìn olè mọ́mọ́ sí gbáfẹ́ lọ library nẹ́ẹ̀tì wọ́n ṣẹ̀ wá ṣe olórúkọ kan tá ń pè ní láìbírí ìbẹ̀lẹ̀ lọ tẹbá fẹ́ wò wí ẹlọ máa wo topic yóò sọ bí díwé yẹn wà fún ike lọ́ṣẹ̀ báyìí lọ́ṣẹ̀ báyìí kìí ṣe reference directory directory wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣe fún láìbírí yìí ẹjọ́ àfá àfá yẹn bá ń sọ yìí bá mi dárúkọ ẹnìkan pé omi tó lè fi wé náà àfá yìí gbogbo àfá tẹ́ tó rẹ́ lómi yẹn Sheikh Albani àtàwọn bàbá wa náà ìkankan náà ni wọ́n wọn ò ju àwọn bàbá wa lọ ẹ̀dá àkọ́ náà bàbá tí tó ṣe ìlàjì iṣẹ́ tí Sheikh Albani ṣe iṣẹ́ kan nìyẹn kìí ṣe pé bó ṣe ṣe kìí ṣe kan yẹn o Muslim Imam Ahmad gan bàbá mélòó ló ni Muslim Imam Ahmad dé tíra àdíṣe ta akọ́rí ilẹ̀ ni mú àtàkì mùwátọ̀ ìmọ̀ Malik àwọn àgbà àfáà ní kàńgbà yìí gbólófẹ́rí Bukhari gbólófẹ́rí Muslim gbólófẹ́rí Trinity gbólófẹ́rí Nasa'i gbólófẹ́rí Ibn Majah gbólófẹ́rí àwọn tíra àwọn yìí Musnad Imam Muhammad ó lè jókòó tí kò kà kí wọ́n ṣe àbùkù kí mo sọ yìí kìí ṣe kó já bùkù fún wọn torí pé ìmọ̀ tó wà lárọ̀ọ́wọ́ tó ti wọn náà wọ́n ṣe kí ni wọ́n mọ̀ tí ò bá sí láàrọ̀ ọdún èèyàn sí èèyàn lè mọ̀ èsè mi ń sọ iná ṣe nítorí kó ti wá dárọ̀ ọdún wa ni ẹ̀hán kì í ṣàbùkù ṣùgbọ́n tá à ń sọ ni yíyìn táwọn nàìsára yìí sá jésù tí ẹ fi wá sọ́dọ̀ ọmọ ọlọ́run títí tí wọ́n sọ́dọ̀ ọlọ́run káwa mùsùlùmí ilẹ̀ yorùbá náà ká ṣọ́ra fún ká mọ́ yìn àwọn àbá wa kọjá àbí tí wọ́n dé débi pé ń tàtàwọn àfá àtójú wọn lọ bá wá sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n yẹn àwà fi mọ́ wọn ọ̀rọ̀ yẹn pé kò mú pàgbọ́ lẹ́nu bàbá wa ẹ lè mọ́ gbọ́ nítorí pé ìmọ̀ táwọn yẹn fi ń sọ bí wọ́n sọ yẹn ọlọ́run kádàrà pé láyé tí wọn ìmọ̀ yẹn dọ́dọ̀ wọn tó bá dọ́dọ̀ wọn náà wọ́n ṣe kí ni àwọn náà mọ̀ tó dẹ́ tó bá mọ ké john genius lè ní kà sí ẹ máa ké ó ní john tó lè ka kùrán báyìí sí ń tu tó lè ka kíra tó ń tu kàtígórí àwọn Isaac Newton yẹn lè ní kàtí torí pé ọ̀nà tí ó ń gbà kọ́kẹ́ ń jọun average student ò lè mọ̀ ní ìmọ̀ bóyá tí mò ń sọ ṣàlàyé èyí náà ẹ̀wọ́ ó fẹ́ ké kúrán àlébù tó níwájú ìlébè níjà àlébù tó níwájú ìlébè níjà ní ẹjọ́ sẹ́lẹ̀ńsọ àlébù tó níwájú ìlébè níjà ìfẹ́ kàn rí àbá àtàtà ní alìbù ní lórí ẹ̀sìn

ràbílí rọ̀pù kìnnìkan bá àtẹ́yẹ kìnnìkan ẹ̀yìnkẹ́ wọ́n tún ní rọ̀bílí àhálí àhámú alihamudu níláì rọ̀bílí wọ́n ẹwọ́ yí ọdún ẹ̀rọ pẹ́tẹ́ yóò bá jẹ́ genius ó lè yé láyé so àwọn àbá tó lọ yẹn ní wọ́n mọ kí ó yẹn to me they are scholars they are genius ṣùgbọ́n ojú wọn ò wá ọlọ́wọ́ kádàrá kójú wọn tó àwọn tíra yẹn gbà yìí nítorí pé kò sí ní àwọn káníwọ́n káníwọ́ àwọn tí àyẹ́ wà náà ni tàbáwọn náà láǹfààní láti ṣe ríhìlá tó ń ìlìmí ìyàtọ̀ ríhìlá tó ìlìmí táwọn náà lè tí wọ́n ráyè ṣe ìrìn àjò ìmọ̀ mọ́rùgbódíyé bóyá lọ sí ayégbà tí yunifásitì tá ń pè ní Sankore yunifásitì tó wà ní Mali ẹ lọ tẹ́ bá délé ní YouTube or anywhere just write Sankore University and search ìmọ̀ tó wà ní Sankore nígbà yẹn Mansa Musa ló kọ́ yunifásitì yẹn ẹ̀rù ó bà yìí Mansa Musa sílẹ̀ pé Mansa Musa lọ Mọ́kà lọ hajj tẹ́ bá sí Google the richest man in the world yóò gbé jáde pé Mansa Musa góòlù tó kó lọ mọ́kà nígbà ayé ẹ̀ sì ṣẹ́kù sí mọ́kà dòní ó wà nù ọ̀rọ̀ mọ́kà tẹ̀ dòní lọ́la ní àwọn tó tẹ̀lé lọ gbogbo ẹrú kọ̀ọ̀kan ló gbé ọ̀pá dání ọ̀pá yẹn wá jẹ́ góòlù ẹgbẹ́ jẹ́ kí n yà lọ jẹ́ kí n máa ṣàlàyé ọ̀rọ̀ yìí àbáwọn ní ma'azil ẹ̀hẹ́n wákọ̀ mẹ́ni hajji ha ji ilimi èyí ó tún wá ṣe ilimi hmm? scholarly annotation ọ̀rọ̀ kékeré kan láì ó tún wá rọra bí ti ẹ́ ó tún fi ṣàlàyé wà á fi sí ṣé daru wákọ̀ mẹ́ni ajìbìlì ní jẹ̀kíkẹ́ níbàmú sí ojú ọ̀nà tí a máa ń gbà ṣe ìwádìí ní pẹ̀lú ìmọ̀ ní o ìmọ̀wó ní sáàpè ní jẹ̀kíkì tẹ́lẹ̀ àti ṣàlàyé tó jìndù so torí náà iṣẹ́ tàkíkì kìí ṣe iṣẹ́ irú wá ògìrì wá iṣẹ́ àwọn onímọ̀ jìnlẹ̀ ní àdáàfù tàkíkì lìkìtà iṣẹ́ tí wọ́n ń ṣe kàlùbá ní ṣe lórí rẹ̀ àdùsọ́ lè yẹ̀ kí wá sóò nìkan ló ṣe sí ẹ̀rí tí mo ra sọ̀rọ̀ díẹ̀ ní ìsìn nípa tí àwọn muslim náà Muhammad iṣẹ́ yẹn gbé ó ká sí ní tán gbogbo tí àtúwà nù láìbírì ṣàkóyá tọ́lọ̀ bá kára pé ká sọ́tàn wọn ká tó bẹ̀rẹ̀ ìsádùsọ́ ni á tẹ ọ̀rọ̀ yẹn lójú ẹ̀rí pé ó kọjá abẹ́ kí wá ní the goals or the aims àwọn àfisùn tàkíkù lè kìtà àkọ́kọ́ hizbu turọ́bìlì islami ifu turọ́sìlì islami wàlẹ̀ ilimi mina dìyà ìwà tàhàrí ṣíṣàmójútó tàbí ṣíṣọ́ nípa pè ní àṣẹ́kùbọ̀ Islam lẹ́ẹ̀kan ṣẹ́mà àwọn nǹkan tó jẹ́ heritage wa ó làwọn ìwé àpá tọ́lọ̀ fi jẹ́ káwà yàtọ̀ sí náà sára nù sọ́rọ̀ bá ti bá ń fà láàrin ẹni àtẹ̀yìn ìsìn ẹni mọ́mù mọ́sí lórí iṣẹ́ àlẹ́ jókòó sí ìsìn bá ní haramu ní kí ìmọ́mù wọn jókòó lórí iṣẹ́ ní mọ́ṣáláṣí ṣùgbọ́n àwọn sọ tó bá yá kí lápadà sí tíra ìmọ̀lá padà sí alọ́wọ́ kùránì tí kùránì pè bẹ́ẹ̀ alọ́wọ́ suna ǹjẹ́ suna sọ bẹ́ẹ̀ alọ́wọ́ àwọn sọ̀hábà nàbí àtàwọn àpá wọn kí ni wọ́n wí nípa ọ̀rọ̀ ìdáàbòbò àwọn ìwé tàà abụọ padà sí ẹgbẹ́lẹ́ni láti wá dáàbò bo àwọn ìwé òun àti ìmọ̀ gangan fún rẹ̀ mínà dìyà níbi sísọnù wà tàhírí àti kí ni yíyípadà iṣẹ́ àwọn oníta àkíkì ní wọ́n ń dáàbò bo àwọn ìwé táwọn àfáà ti kọ àti ìmọ̀ níbi ká ṣàfẹ́kú ìmọ̀ yẹn àti káwọn èèyàn lọ yí ìmọ̀ yẹn padà ọ̀tọ̀ ní táwọn àfà yẹn sọ ọ̀tọ̀ ní táwọn èèyàn ó yí sí nígbà kan ní 80 lóògbé ní fẹ́ dákọ̀ ẹni yẹn toró ti kú káwọn mẹ̀lẹ́kà wọ́n ti lọ mọ béèrè lọ rẹ̀ nù sàárì wọ́n tú kùránì Yorùbá kùránì Yorùbá táàmù yẹn kó tó di pé Dr. Aláró àti Dr. Ibrahim gbòdògbòdì dr abdulrozak alaro now professor abdulrozak alaro ati dr Abdul abdulkeji abdulrahim dr ibrahim baki dr ibrahim baki àwọn méjèèjì ni wọ́n ṣe àtúnyẹ̀wò kùránì yorùbá yẹn èyí tó wà lọ́wọ́ wá ń sìn nígbà yẹn wọ́n tú níbi ayàtọ́lọ́ ń sọ̀rọ̀ nípa ìrún ojú ogun tọ́lọ̀ ní kí wọ́n mú ìbìrọ̀ ọ̀hún kí ló wà ní tọ́lọ̀ ní ẹmú ẹ́ tó ní àwọn tí wọ́n sábà ń jagun káwọn kan ó tò kí wọ́n kọjú sáwọn ọ̀tá káwọn kan máa kírun ẹ́ wàhúdú ìdìrọ̀kùn nínú kùránì Yorùbá yẹn torí bí idà bí ọ̀kọ̀ bí àdá bí majanik tààlẹ̀ tú sí kànàkànà ìyẹn ni rọ́bà catapult ọlọ́ni ẹmú ọdá ní òru wọ́n wá tún ní kùránì yorùbá yẹn sí ẹmú nǹkan ṣúra yín dá ní nǹkan ṣúra ní ọtún sí apá yẹn sọ pé oògùn ṣíṣe bí ìfúnpá òǹdè ìkọrùn gbẹ́rẹ́ ayẹta ayọ̀dí ìgbọn òkígbẹ́ kèé ṣe wọ̀ pé kùránì gan sọ pé ká mọ̀ ṣe ìgbà tí ó ta ó wá lọ ka àfáàzù ní ọmọ tí ó bí ẹ̀kù ó wá lọ ka Yorùbá ó ní ọlọ́run ẹ̀ mú ìṣúra ó ní ìṣúra ti wá lẹ̀ Yorùbá náà in tó tú yẹ tí a fẹ́ tààrífù ti ṣẹlẹ̀ sí ìtumọ̀ kìí ṣe túnmọ̀ ènìyàn àwọn àfáà tó ń ṣe tààkìkì ní wà dáàbòbò ìmọ̀ yẹn àti tó tún yẹ kí túnmọ̀ ẹ̀mọ́ lọ yí padà wọ́n wà ṣe táǹpẹ̀ ní tààlík tí mo sọ lẹ́ẹ̀kan yẹn wà tẹ̀lí wọ́n pe àkíyèsí àwọn èèyàn sí ìṣúra tí máa fẹ́ ṣe tàkìkì ìkíní kùránì yorùbá yìí sí ìṣúra àti tàlíkì kékeré sí pé ìṣúra níbi túmọ̀ sí àwọn nǹkan ìjà ogun kì í ṣe àwọn wàlẹ́kùn sọ̀rọ̀sọ̀rọ̀ àtàtù ẹ̀sà kì máa ká gbogbo àwọn nǹkan tí a mọ̀ táwọn Yorùbá máa ń lò jẹ ayọ̀dí ìbọn ayẹta àgbéró kí lórúkọ àlùwó ànásáré ṣubú tí é bẹ́ẹ̀ máa kọ gbogbo ẹ̀ sí títí ó kù kan tí ẹ̀ bá ń lọ ní ọkọ̀ sọ́kọ̀ bá lọ́sẹ̀ tí ó lọ sí ó kó bẹ́ẹ̀ ẹ̀kì eh, ṣọ́fẹ́ nìyẹn ẹgbẹ́ èyí wà kọ gbogbo ẹ̀ àti bẹ́ẹ̀ àtàwọn nǹkan ní ìbẹ́ kìí ṣètùmọ̀ rẹ̀ ní ṣúra yóò àtọ́ ṣàfihàn ti wá dá ògbògbò ìmọ̀ yẹn torí pé kọ́ bá ṣọ́ra ó lè máa lọ bẹ́ẹ̀ ó máa tẹ̀lẹ̀ náà ti ṣẹ́ rí àdí wọ́n ní kìíní ó túmọ̀ báyìí ó tún túmọ̀ báyìí ṣùgbọ́n ilé ní ànábì gbà lérò wọ́n mú lè sọ pé lóde òní wọ́n tún fi ń lo kìíní fún nǹkan báyìí báyìí o ó dàbí ọ̀rọ̀ záójù àti záójà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí òpin àláàrin ọkọ àti ìyàwó ní lárúbáwá záójù náà ní méjèèjì siyak yẹn ni contest bọ́rọ̀ bá ṣe ń bọ́ọ̀dẹ̀ ni wọ́n gbà lérò àbí ilẹ̀ ìgbà tó yà náà wọ́n fi táò mọ̀rì búútọ̀ rántàò sí ìwájú zouch láti ṣe ìyàtọ̀ ti ìyàwó so nígbà náà tó jẹ́ zouch yẹn wọ́n ara kọfilé zouch bí ìyàwó ni wọ́n gbà lérò torí pé ní àsìkò yìí wọn kì í fi táà síwájú ìyàwó bí wọ́n ṣe ń kọ ọkùnrin náà ni wọ́n ṣe ń kọ obìnrin ó dàbí èdè Yorùbá ẹ̀gbọ́n mi sọ́kùnrin ni àbúbẹ̀rin ẹ́ jẹ́ tún mú mi wá àbúrò mi sọ́kùnrin ni àbúbẹ̀rin ní ògbóòdì èdè lárúbáwá náà a fi ọkùnrin àbúbẹ̀rin àti mọ̀pọ̀kùnrin arákùnrin lọ́kùnrin lóyẹ ọmọ ìyá mi lọ́kùnrin ó kó tí obìnrin ṣùgbọ́n tó ń lágbà àbábúrò àlè tèdè lágbà gbé agbára fún nǹkan pè ní jẹ́ndà bóyá kọ ni àbábo èdè yóò bá gbáragbára fún kí ni ọjọ́ orí orí mi fún so ẹ̀gbọ́n mi àmọ̀tọ́kùnrin àmúbẹ̀ ẹni tó ń mọ ọ̀rọ̀ inú àní ẹ̀gbọ́n tó gbà lérò bí i o obìnrin ni o kìí sọkùn ó ní yóò bá fi yá èdè òrùlélò bọ̀ọ̀dá ni látara brọ́dà tó jẹ́ ọkùnrin àǹtí ni látara ant tó jẹ́ obìnrin láti wọ́n wá lo bẹ́ẹ̀rẹ̀ ni kàwú àwọn ìpìlẹ̀ orin ni bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ ni ẹ̀gbọ́n mi àbúrò mi ọ̀gá ìlú agbè àwọn èdè jọ òmìnir ni bẹ́ẹ̀rẹ̀ ni àwọn ìlọrin ni kàwú wọ́n lò bá àwọn ìwàtí mọ́jọ̀ ó dà bọ̀ọ̀dá ní gbogbo alamọ̀ brọ́dà fọ́kùnrin ni ṣùgbọ́n a ti mọ̀ pé ẹ̀gbọ́n ní ń sọm àǹtí ní a ti mọ̀ pé bẹ̀rẹ̀ ni a ti mọ̀ pé ẹ̀gbọ́n ní ṣe gíní ní sọm wọ́n lọ yà mọ̀ gbogbo nǹkan wọ̀nyẹn làwọn afọ́nfà kí kí ó ṣe o gbogbo díẹ̀ tafsihu alákejì tafsihu lè àkọ́ ìlàtí ìwákọ̀ àti ìsábàbí nùsọ́kì awìtìbà àà ẹlẹ́ẹ̀kejì ṣíṣe àtúnṣe àwọn àṣìṣe èyí tó ṣẹlẹ̀ títíá bí sábàbí nùsàkí tó jẹ́ pé ní tó ṣokùnfà ẹ̀ ní àwọn tíràtírà èyí tí wọ́n ti tẹ̀ jáde táwọn èèyàn ń kà ẹ̀rí pé gbà mẹ́ta bá ń ka àwọn orin alikari imu yakiba lóhun táì eh, alikari imu yakiba lóhun táì bá àárín àtà àwọn láyà kọ́ ọ̀gbù bá sà kò lò ẹ̀rìkẹ́ ìgbà mi tẹ́ kran edition mi tẹ́ bá ra sí àmì kí ní yóò fẹ́mọ̀ ìyàtọ̀ síra mo ti rí kan bẹ́ẹ̀ rí tó yẹ kí n bẹ́ẹ̀ kà ní dẹ́ẹ̀tì wọ́n mi mọ́ ṣàfi ìyẹn jẹ́ wọ́pọ̀ mẹ́ tí wọ́n ká di wọ́n àmùgbẹ́gbà pàǹkà lè kéwú brọ́dà kan tó lọ mú kan tó tuntun wá kò tí ẹ̀ báyìí lè rí àwọn problem tàkíkì yẹn so wọ́n lọ wo edition ìní nusa nuskọ copy tàbí ẹ èyí tí wọ́n tẹ̀ yẹn ẹni tí ń kà wọn gbogbo wọn ń kà lọ ó ṣokùnfà àṣìṣe yẹn ẹni tó tẹ̀wé yẹn ló ṣiṣẹ́ ṣùgbọ́n wé yẹn ti kárí ayé so tẹ́lómi bá mẹ́tẹ̀ ní yóò wá pàkíyèsí pé ìwé báyìí báyìí edition báyìí báyìí tí ilé tẹ̀wé báyìí báyìí tẹ̀ ọ̀rọ̀ yìí o àṣìṣe ni kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe rí yóò tún kọ́ sí. àwẹ̀ tì bá a ó lè jẹ́ printing error nígbà tí wọ́n type tí wọ́n print ó lè jẹ́ pé ló fà á ó máa ń ṣẹlẹ̀ dáadáa ọlọ́run kú ṣàánú. ẹlẹ́ẹ̀kẹta takòrí ìbò ó yẹ kí wọ́n máa àpẹẹrẹ wa hàn mọ̀ yóò tún gbá kìdẹ́ sí kó gangan lágbà lérò ẹgbẹ́ mo ní tíra kan mú sọ lẹ́ẹ̀kan bí mi mú káàkà síra àwọn ẹ̀rì ṣùgbọ́n àkànfẹ́ ká níran àwọn ọ̀rọ̀ yẹn díẹ̀ díẹ̀ torí gangan topic a kó àwọn tíra wa practically a ìṣẹ́ ti gbọ́ tí wọ́n ṣe tàkíkọ́ ilé èlò ráìtì torí ìdíbà ìdíbà pé nígbà tí wọ́n lọ wo ìní wọ́n kọ́kọ́ tẹ̀ àti bàbá àpò ọkọ̀ ilé ìjọba mu ẹ understand ṣùgbọ́n kìí ṣe pé òun gangan la fẹ́ jókòó tí a kàn fi ń ṣètì síwájú wọ́n bá ń sọ pé àfà ṣiṣẹ́ kó máa rò pé bí àfà ti yìí tẹjọ́ ń jẹ̀kọ́ àtàkà ládùúgbò sókè sóhun ọ̀jọ́ra تقريب النفس للقارئ بالضبطه وشرحه وتخريج نصوصه nínú àfisùn tàkíkì ni ẹ̀ taqribu nafsi lèlèkọ́rí o náà ni sísún making the text accessible to readers through vocalization, explanation, and source of documentation. Sísún nọ́sù, wọ́n já nọ́sù ilẹ̀ Yorùbá, ẹgbàmù jẹ́ ń pè nọ́sù, text. Sísún mọ́ àwọn tó ń kàtíà, bìdọ́pì í, pé báwo ló ṣe rí irú ètí mọ̀ ń sọ lẹ́ẹ̀kan, kápàbà ní àbíkú ti bà ṣe òbẹ́ìdù ni àbí àbídù òbẹ́ìd àínú bá yá ò dá ẹnìkan lè sọ pé àbíd ẹlòmí ní òbẹ́ìd èwo ní ń bẹ ṣe hádásà ni àbí hádásà tàbí ṣúdísà a ṣe jọ wọ́n ó fàmì sí by vocalization olóyẹ káwọn tíra òde òní tí wọ́n tẹ̀ wọ́n ti rí pé àwọn tí ń ka tí a ti pọ̀ ìmọ̀ àwa bá fi nǹkan tí a lóde ní kéré sí màá bàbá tó kọ̀wé ká máa ṣì kà ẹ̀rí kọ́pọ̀lọpọ̀ tí àti ti ń ṣe jáde ní ìsìn ṣàṣà ni wọn ò ní fàmì sí wọ́n fẹ́ mọ fàmì sí ṣẹ́rí ìgbẹ́ wọ́n tẹ̀ mọ́ fi sí ìmí tó wá fẹ́ dá wa tí wọ́n mọ̀ kó lè dàyàn láàmú ọ́fíìsì mọ́rùgbó tí iṣẹ́ wọn nìyẹn wà ṣáré èyí kí wọ́n tún ṣàlàyé ẹ̀ ṣàlàyé sí àárín torí pé ṣe Albani wọ́n tún ṣe tàkíkì ṣẹ́rì súnà yẹn àsúnà bàbá tani Imam Ahmad bin Ambali wọ́n ṣe tàkíkì wà tàkíríjì nùsùsì yìí àwọn áyà tí òǹkọ̀wé mú wá tí ò sọ bí tó wà irú ẹ̀kan tí mo sọ pé wàhúdú ìdìrọ́kùn nínú Kùránì níbo ló wà àwọn tó ń ṣe tàkíkì ó lọ sọ fi súrọ̀ ti kádá àyà kádà ó wà ní ìṣúra báyìí àyà báyìí kama aṣọ́rọ̀ كما أشار إليه رسول الله صلى الله عليه وسلم في حديثه الشريف فأكن ما ديسي يوان àwọn àbá olọ má dìísì wá wọ́n tún wá sọ wípé tí hadisi ìṣàrí àlúwà sọ̀í wọ́n wọ́n pé hádá hadisun tọ̀í fún hadisi yẹn ò lálàáfíà wọ́n wá sálàyé ìdíjẹ́ òfin lálàáfíà ẹniyàn ò dẹ̀ sọ̀rọ̀ kò sọ náà ṣùgbọ́n ó dàbí sí àkántà ń pè ní tẹ̀lé olùgọ̀ọ̀fìlì wà bùsánàlẹ̀ àrífìn náà bí àti kọ́kọ́ yára kà ní tẹ̀lé olùgọ̀ọ̀fìlì abúlé samarakọ́nù ìlú kọfíà samarkọ́nù ìlú kan àti ń pè ní samarkọ́nù ní ìbálò abúlé ó ṣáájú àwọn náà bùhọ́rí jẹ ní ìbágbàgbà tí àyẹ̀ gan ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ìsinájì ni wọ́n mú wá torí pé àwọn tíra àdíìsì bíi kírímìdì àwọn ìtì ìkọ̀ wọ́n gbà yẹ so àwọn tíra yẹn àwọn onímọ̀ fúnra wọn tí wọ́n bá fi wo ìsinájì àwọn ni wọ́n lè sọ ọ̀pọ̀lọpọ̀ àdíìsì lẹ̀ lè lálàáfíà mo máa ń wo gangan ó rẹ̀ ah, káwọn àfáà ṣiṣẹ́ lórí ká ní wọ́n rí pé tí àkà tó gbajúmọ̀ tí gbogbo èèyàn kàkàkiri ni àwọn àfọ́mọ́bẹ̀rẹ̀ fi ṣe báyìí kéde mọ́mọ́ wọ́n ṣe tààtìrìdì àti tẹ̀síhì àwọn àdíìsì yẹn ṣe pé tíra kan wà tí wọ́n fi ń tàbí tún kúrò àtàmọ́ ká ń pè ní tafsirul Qur'anil Azim ilẹ̀ hafiz Imaduddin Ibn Kathir tafsir Ibn Kathir ó gbajúmọ̀ gan àwọn àbá àti lọ jókòó tì gbogbo àwọn àdíìsì tó wà nú ẹ̀ wọ́n ṣe tàkìríjì wọn àdíìsì ibi ẹ̀rí inú tí àbáyìí tí àwọn báyìí wọ́n tún wá jókòó tí wọ́n tún ṣe tẹ̀sí èyí tí ò lálàáfí àwọn sọ ṣé kí eh, ah, Mustapha al-Adawi àwọn tún wá mọ̀ọ́mọ̀ jókòó wọ́n wá ń ha gbogbo àwọn àdídọ̀í àti àwọn akbar àwọn hikaya àwọn ìtàn tí ò la ńlẹ̀ láyásbòtì ẹgẹ́bẹ̀ẹ́ kíṣọ́tún ọ̀ kíṣọ́tún la tasbut àwọn ìtàn tí a tí ò rinlẹ̀ téèyàn ò lè rẹ́rì fún wọn ha gbogbo ẹ̀dà nù wọ́n wá ń ṣẹ́kù nínú wọ́n pè ní sọ nílé ìlú kẹtì fọ́ bọ́ọ̀lù sí ni téèyàn bá kàn fẹ́ sáré ṣe tẹ̀síìr tó yẹ pé tí bá gbà lérò pẹ̀lú sáré pé tó fẹ́ ṣe tẹ̀síìr yẹn nìyẹn ò lọ kà torí tó bá lọ mú tìpìlẹ̀ yẹn àwọn ìtàn oríṣiríṣi ò mọ̀ wà ń bẹ̀ o nílé sáré wù ọkànrẹ̀ òjò ní balẹ̀ sí ṣùgbọ́n kan wà tí wọ́n ṣe pàkìríjì àti tẹ̀sí tí wà nǹkankan dànù ṣùgbọ́n tí wọ́n yẹ wọ́n ara pe ọ̀kan nínú àwọn ọmọ ogun ẹ̀sìn jẹ́ ọ̀rà yá tó wà ní a ń awọn àwọn tẹ̀sírì yẹn ní ìsìrọ̀lìyà ìtàn táwọn ọmọ bànú ìsìrọ̀ yìí sọ kùránù sì ti sọ fáwa pé wọn ò fẹ́ràn àwọn ànábì ọlọ́run kódà wọn tún máa pa wọn ní sọ́lọ́tù na wàyàkùtùlúnà nàbì na ẹ́ ìgbẹ́rẹ̀ àkì láyé tí mo fẹ́ lọ mú Eh, min ghairi al-haqq àbí min ghairi al-haqq wọ́n ń pa àwọn òjíṣẹ́ ọlọ́run èèyàn wà lọ tún sí pé kí è ṣe ẹ̀kọ́ ní gẹ́rì àti kí è ṣe ẹ̀tọ́ táwọn òjíṣẹ́ ọlọ́run náà wà tán lè pa pẹ̀lú ẹ̀tọ́ ni ìyẹn ni pé kèé ṣẹ̀tọ́ ni fún ẹnikẹ́ni láti pa òjíṣẹ́ ọlọ́run ẹ́ gbogbo wọn pátá ni wọ́n ti wọ́n ti tẹ̀lẹ̀ fún ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ tá ń pè ní àwọn kàbáyé nínú kòló àwọn òṣìṣẹ́ ọlọ́run wọ́n máa ń jìnà dáadáa wọ́n máa ń jìnà ọlọ́run ló ń ṣàmùwà torí náà aláti ma àwọn ọmọ wọ̀nyí tó àwọn ẹ takribu nẹ́sì nìkọ́rí ìdọ̀kí wa ṣàríbi wa takribi nùsùsì èsì ó parí ẹ̀ nínú àdáàbù tàkíkì kìtà ó lè jùbá náà lọ ìtàbí kọ ní ò tàwọn sí ní sátìlì kìtàbí إلى مؤلفه عند الاشتباه توثيق نسبة الكتاب إلى مؤلفه عند الاشتباه عند الاشتباه oní ṣíṣe àfíbi síra lọ́kọ́dẹ̀ ní tó kọ́ gangan nígbà tí ìrújú bá fẹ́ ṣẹlẹ̀ nípa ẹni tó kọ́ tí àkan wà inú ìrújú bá wà tí mo sọ ń bí ìjọ yẹn lẹ́yìn mẹ́tòlì kúbọ̀rọ̀ lẹ́yìn mẹ́tòlì kúbọ̀rọ̀ àbá súnà ọ̀rán ni wọ́n sàfíjì ẹ̀sì tó kọ́ àbá súnà bọ̀bà náà ó wà bẹ̀ fún aláàtì kọ́lá kan dúnà ìgbà pétẹ́sẹ̀ fún kọ́pì sáájá fún kọ́pì ní bóyá adé sọ pé òkè ìnáka ìkìtọ́ ọ̀pẹ́ náà àdàrọ́ mi àdàrọ́ mi láti náà ò lẹ́ka ìsìnà kọ́lá rọ̀ṣù kọ́lá àbùbákà هذا معلق ọlọ́run náà pẹ̀lú ìyàn kò bá mú so a wà sọ pé ẹni tó kọ ọ̀pọ̀lọpọ̀ tí à ni wọ́n tàbí ti ẹ̀sọ́dọ̀ ẹni tí èso ló kọ bóyá fẹ́ lo orúkọ ẹni láti ṣe láti sọ àwọn èèyàn náà lè ṣe kí lè lo orúkọ ẹni yẹn láti sọ àwọn èèyàn nígbà míì wọn a máa ń fẹ́ yọ orúkọ èèyàn kú orúkọ ẹ tó kọjá nítorí pé ọ̀rọ̀ tó sọ yẹn wọ́n mọ̀ pé táwọn èèyàn bá gbọ́ pò tó kọ ọ̀rọ̀ yẹn ò rìnlẹ̀ sẹ́mi wọn àwọn èèyàn ò sì fẹ́ kí ọ̀rọ̀ yẹn kó ṣe kí ni kó lè sí ẹ̀mí wọn ó dàbí nǹkan tí ẹnìkan fẹ́ ìwé níwà bá gbígbé ìjọ kí n wo ẹni yẹn lọ mú ìwé Professor Wándé Adégbọ́lá tó kọ nípa odù fá ó wà lọ fúra bẹ̀ níbi tí Ọ̀rúnmìlà tí ò rí ọmọ bí tó wá padà bí ọmọ mẹ́ta orúkọ àwọn ọmọ wá jẹ́ orúkọ ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ wọ́n wọ́n mú pàtí ìrìnà sí dáwà fẹ́ ṣe kọ́ mọ́ṣáláṣí sí ìbá sí ìyàgbọ́n wọ́n kàn tó kúta ní wọ́n ní wọ́n wá rí agbádá bàbá wọn wọ́n rí gèlè ìyá wọn wọ́n wá wé gèlè yẹn bàbá tútù wọ́n wá ń lọ sí inú <laughs> ẹni àwọn amóhùn yẹn jáde pé professor àti ó ní ìgbà tó ti wá kọ̀wé èyí ti pẹ́ ní tó fi fi sí ìyá àti ìlú. náà pé àwọn ọmọ tó jẹ́ onífá tó bá máa tó nǹkan bí ọgọ́rùn-ún ọdún sísè tọ́lọ̀ bá ní kí wọ́n sì ṣẹ́kù àwọn alágídí ni wọ́n kù wọ́n lè sọ pé kìí ṣòun ló kọ́ pé wọ́n kúrẹ̀ ẹ̀wọ̀n ní torí pé ọ̀rọ̀ yẹn wọn kò gba ẹni wọn kẹ́ sọ pé bàbá òun ti ń sọ toró nǹkan ló kọ́ wọn màá níṣẹ́ àwíṣe àgbáyé wá ní kìí ṣe ti nàìjíríà nìkan kìí ṣe tilẹ̀ yorùbá ṣẹ̀fẹ́ àbúrásọ pé bàbá wọn fi ń sọ torí òun ló tún kọ wọn tí wọ́n ná àwọn tó mọ fá tó ṣẹ́kù lórí rẹ̀ lónìí tó jẹ́ kan yẹmi ẹlẹ́gbùmọ̀ àràbà ẹni ẹmú yìí tí wà á kọ́ mẹ́mú ní èmi gan ti rí ọ̀pọ̀lọpọ̀ ohun tó jọ tí ń sọ yẹn ìgbà tí mo wà secondary school wọ́n máa ń ṣe ètò kan tí yẹmi ẹlẹ́gbùmọ̀ o látọ́pín ètò yẹn tàbí ká sọ pé òun ni eh, ẹni tó mójú tètò yẹn wọ́n pè ní ifá olókùn asọ̀rọ̀dáyọ̀ ní NTA Ìbàdàn play every week ní omi sí ẹyọ kan ṣoṣo tí náà bá lọ àmì generator lé ọlọ́run kádàrà ní ọlọ́run kádàrà pé ní òsà rẹ̀ ní òsà ìsàn mi ò kọ́ àìrójú gbogbo ẹ̀ níjọ́ tí ń kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí mo bá wọn bẹ̀rẹ̀ mo act play ń ṣàlàyé àwọn tí wọ́n lò ní fá nínú tí wọ́n lò ní àdá òrìṣà ikin ìrọ́kẹ́ ọ̀pẹ̀lẹ̀ gbogbo ẹ̀ ló ṣàlàyé lẹ́yọ kọ̀ọ̀kan mo dẹ̀ ń gbọ́ báyìí torí mo ní interest sí gidi tẹ́gbé mo tún fi gidi sí tẹ́gbé anything knowledge mo ṣàlàyé mo à ń secondary school mo lọ lé kéwòó wọ́n wá ń ṣe ọ̀kan bẹ̀ ó wá máa ń dùn sẹ́ kí ọkàn mi ò èèyàn mọ̀ pé báyìí láyé ọ̀ ìgbà náà kò sírù nǹkan báyìí lẹ́ni wa ló ìsìláàmù lè mímọ̀ ọ̀sọ́lọ̀ kìí ṣe pé mo gbàgbọ́ náà wọ́n ráìtì ṣùgbọ́n pé ìlú tí mo ń gbé wọ́n ní ọ̀rún mìlá fẹ́ ṣe àjò nínú plé ifá ológun ni ó wá pífá pífá yẹn ó wá sọ fún pé yóò ibi tó lọ yìí ó pàdé àwọn àfà pé kò gbọ́dọ̀ bá àwọn àfà yẹn jà o kó ṣọ́ra ẹ̀ kó pa àwọn àfà yẹn lé wọn Ifá wá kìlọ̀ fún because eh, kó mọ́ bá àtẹ́ kó mọ́ bá jìyà bọ̀ ní o wọ́n tún wá jẹ́ in wọ́n tún wá wé láwà ní àgbà tó tún débẹ̀ ó kí wọn àwọn àfà wá pẹ̀lú ní kó máa lọ ìyẹn wọn ò tó fi hàn wípé Islam ti ṣáájú Ọ̀rúnmìlà tífá tó tífá fẹ́ rìnrìn àjò fẹ́ sí ìrìn àjò tán ní ó pàdé àwọn àǹfàn kò sì ṣe wọ̀ tó bá rí wọn torí sọ́márì tí mo lè sọ pé wọ́n sọ nìyẹn fẹ́ tó bá gbédè wọ́n kò ṣe wọ̀ ní kó má lọ kàndún kàndínú yọ kí lẹ ní lóṣe kó ṣe wọ̀ kó jẹ́ ọwọ́ gbé mo rí ìyẹn dáadáa mọ́ mi ò wá rántí odù tí wọ́n kìdé pẹ̀lú ẹ̀ gbélé máa tẹ̀ rántí ẹsẹ̀ mọ́ mú mọ́ yẹn jẹ́ mo tún fi láwọn ọ̀rẹ́ mi kan tí wọ́n ń gbówó òjògbò ẹ̀ báwọn ará òjògbò ọ̀rọ̀ bíi báàgàn àwọn ẹsẹ̀ ká tó sọ nípa pé nígbà tọ́run ní làdába pé àwọn ọmọ rẹ̀ ò ní ṣe ẹ̀sìn rẹ̀ mọ́ àfáà làwọn lójú ẹ̀ tí ó sì sọ pé tí wọ́n ń ṣe yí o kò rọrùn tí ọ̀nà tí ó kò ádá jàǹbàn kí ni mo sọ débẹ̀ tàlóran ọ̀rọ̀ tí mo sọ wípé nínú àhàjá tàkíkì tàbí tàkíkì wà ní tàwọ̀síkù nísbàtì alìkìtàbì kìkì àti fi tíra sí ẹni tó kọ́ káṣà àti tiẹ̀ sọ́dọ̀ ẹ̀ kó gbórúkọ póun ló kọ́ jáde tọ́rọ̀ bá fẹ́ rújú torí irú ìwé tí wọ́n ní mo wá ti sọ̀rọ̀ wọ́n adé abímbọ́lá tó ń ka ọ̀rọ̀ rẹ̀ yẹn ọ̀rọ̀ yẹn dẹ̀ wá lọ gbé ìsìláàmù lẹ́sẹ̀ ìwé yẹn torí pé tó kọ̀wé yẹn ló kọ wọn ní fáyẹn gan wọ́n sì mọ̀ báwọn ò lè mọ̀ ọ́ tó gan gbogbo báwọn ṣe lè gbélé ayé tó wọn ò lè mọ̀ fáyẹn tó torí pé kìí ṣe nǹkan àkọsílẹ̀ ni àtẹnudẹ́nu ni fá ohun ni ó yàtọ̀ sí Quran tààhá tààtúlákọ̀ọ́lẹ̀ ó yàtọ̀ sáà dìí tààhá tààfi lákọ̀ sílẹ̀ àwọn wa ní ní ẹ́ńtẹ̀ẹ̀ṣẹ̀ ń kọ́ gbogbo ọdún tẹ́rẹ̀ sí kọ́ ní ti ọdún mélòó ni gbogbo wọn máa ha orí ni àwọn tó dẹ̀ ṣẹ́kù nínú wọn tí wọ́n gbà pé àwọn àgbà nìyẹn òróró àwọn ojú àwọn ọdẹ́gbẹ̀lá àwọn babaláwo tí ó wà ní òkú mọ̀ ṣọ́ngbà òkú yẹn àtàwọn tèkìtì ìjọ wọn ò kọ́ nǹkan kan lẹ̀ mo rò pé ma ha sórí mi àwọn tó lọ sùkúù ní wọn tó lè kọ nǹkan ló kọ́ mù tẹ́lá bá nǹkan yẹn sẹ́ pé kò ní torí mo rí náà lẹ́nu jọ́rọ́ta YouTube àwọn ọ̀rọ̀ yẹn ti kọjá òkú wọn tó ń jà nípa ọ̀rọ̀ ìmọ̀lé tó jáde nínú ẹsẹ̀ Ifá àwọn ọ̀fẹ́ ní àjàgùn màlè ní èyí sí ìmọ̀lé ẹ ṣùgbọ́n wọ́n ní ó jí làárọ̀ ó sàlù àlá ó kírun ó sàdára <laughs> wọn láàmú ẹnìkan ẹ bàbá mùsùlùmí dé láwọn ọba aláwọ oríwọ ní wọ́n ń fọ̀rọ̀ wọn sí oríṣiríṣi wọ́n ti sọ̀yẹ́ sẹ́yìn ìṣà àwọn láàrin àwọn gangan tó ń jà pé rárá ó wà ń padà wọ́n béèrè lẹ́nu pé ó wà ń bẹ̀ títí ìmọ̀lé wà ń bẹ̀ pé ó kéwú pé kéwú wà ń bẹ̀ tí ó tún ka àwọn ẹsẹ̀ jáde ẹsẹ̀ bá bọ̀ ẹ mọ́gbàgbé kí ni mo sọ débẹ̀ ó ní ọ̀rọ̀ tí ìdí káàzọ̀ rẹ̀ lẹ́ torí àsìkò torí àti ìparí ọ̀rọ̀ tàkíkì náà kòtùwátù tàkíkì ìtìta lèkìtìsọ́ọ̀ta ọ̀nà olè yẹn máa ń gbà àti tàkíkì tí àwọn máa sọ́bọ̀ sí sọ lórí torí sí ìsìtìlì iṣẹ́ aláàjókòó tí bá máa tẹ̀síwájú lẹ̀ ó wá ṣe é ṣe kí n kọ́ àwọn àpẹẹrẹ kan á tí mo ní torí mi ìfẹ́ sọ fi tọ́pìkì gangan ní àgbémọ̀kọ̀ sọ pé àtàgbé ìyàwó díẹ̀ díẹ̀ ọ̀rọ̀ táwọn mọ̀hákíkù ní sọ ní mùkọ́dímọ̀ tó tẹ́lẹ̀ ní ìfàkà mùkọ́dímọ̀ sí ra kò mọ́ tó tú sí yóò kàn lọ́nu tí a ní mo rò pé ó dàbí ìwé ògbójú ọdẹ nínú gbóorún mọ́lẹ̀ ìrèké olúbùdó igbó olódùmarè ìrìnkèrí ní olúgbé lẹ́gbẹ̀jẹ́ àdìtú olódùmarè pa ló gbogbo ẹ̀ dí ó fagunwà ẹlòmí rò pé igbó yẹn ìlú igbórúnmọlẹ̀ pé bóyá tó kan no just imagination of the author lóòótọ́ ìlú kan wà kan pé igbó olódùmarè lóòótọ́ ṣùgbọ́n ìgbín kankan ò sọ̀rọ̀ ń bẹ̀ òjò láàbínú tí ṣe lórí ìjọ ayé gbogbo kò sí ń bẹ̀ bàbá onírùnmọ̀ ẹ̀yẹ ó kẹ ò sí ń bẹ̀ ẹ̀fín gbèdìgbèdì kò sí imagination ọ̀tọ̀ ni náà ní fiction mo rò pé ní ìsìn àwọn oníwádìí ìjìnlẹ̀ tàkík ní wà sọ pé ogbó tó ń kọ yí o ìtàn rẹ̀ dàbí alifu leila wà leila 1001 night translate English tíra rẹ̀ 1000 àwọn ìtàn oríṣiríṣi kún bẹ́ẹ̀ ẹnìkan yan náfílà ìṣú wá bẹ̀rẹ̀ sí bá yan náfílà ó bá yan náfílà fẹ́gbẹ̀rún ọdún títí àwọn ìtàn wọn yẹn tàbí ìkàn tó wà nínú mọ̀kọ́mọ́tìlẹ̀ àrírí sàrújí ó wà wọn là ń pè ní fictitious story fiction àwọn àròsọ àtàròkọ ní o ìjàpá sì rókò ọkọ̀ yan níbo in tí bá rí jọ́ tí mo kọ́kọ́ rí ìjàpá sójú ní school àwọn èèyàn ló tó wá sọ fún wa pé ìjàpá kankan kọ́ ìwọ́n ní ìrí wọ́n ní eh, èyí tó máa ń só yẹ pé àwọn ní ẹ̀ẹ́tẹ́ẹ̀tẹ́ lábẹ́dúlágà gbé ẹrù nìyí ìjọ tí mo kọ́ ní jàpá gangan wọn kò bá làákàyè lè mú tí jàpá tó ń gun ọ̀pẹ tó kọ̀pẹ tó mú erin tó lọ tó erin òkè àti erin àà bọ̀tí tó wà lọ́kàn mi jẹ́ náà ni pé mo ní pìrì wọ́n ti sọ pọ́ lọ́gbọ́n ẹ̀wẹ́ ni pé ó mọ̀ mọ̀ ń ṣe bẹ́ẹ̀ lójú wa ní pé ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ni yóò padà dìde yóò rìn bàbá tó wà lọ́ka the children of Anna say ìwé àwọn Ghana na Nana Crump ìwé yẹn náà ń pè tó làwọn òyìnbó ní literature náà ń pè ní fables ìtàn tá a ti ń sọ̀rọ̀ àwọn ẹranko tí wọ́n wá fún wọn ní ìṣesí èèyàn ṣe àti ohun èèyàn nígbà wọn pé ẹja orí ilẹ̀ ẹja ń gbé tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tẹ́ja ti fi bínú wọnú omi ó dẹ̀ sí lóhun òní wá mọ́ wọn lọ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ àwọn ọmọ tẹ́ja wá bí sáyé àwọn ni ẹlẹ́dẹ̀ àwọn ni kìíní kan oríṣiríṣi wọn yẹn tàkíkì ni ó jẹ́ ká mọ̀ pé kìí ṣe tẹ́mọ̀ fi ṣẹ̀rí ọ̀rọ̀ o wọ́n kàn ronú kọ fún àkàgbádùn fún àtikọ́gbọ́n fún àti mọ ìbágbépọ̀ ẹ̀dá àti kí ní iṣẹ́ tààkìkì ní so wọ́n ṣe nígbà rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ọlọ́run fún alágbọ̀yẹ́ ọ̀rọ̀ rẹ̀ so mo jẹ́ kádà dúró mí the six already though we started late uh, this is 622 àti uh, one hour 12 minutes àfà àgbìyànjú náà ọlọ́run sàmìwà hádọ́ ọlọ́tàrà àlàmì pé tàà sọ tó bá mú ọ̀dọ̀ ọlọ́run ló ti wà ọ́

واحسن إيماننا وارفع درجاتنا وثبتنا وعجلنا من خزي الدنيا ومن عذاب الآخرة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين فسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله هل يهل من سؤال لا هناك شكرا جزاكم الله خير بارك الله فيكم جميعا إن شاء الله في الأسبوع القادم الأسبوع المقبل ألانا من فرصة هل هناك برنامج لا هناك برنامج يوم الخميس المقبل لا إن شاء الله تعالى نلتقي هنا استمرار هذا البرنامج إن شاء الله تعالى yasara wula lana amin